بسم الله الرحمن الرحيم إن الحمد لله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعيه له بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو الله ونوبه ọkọ̀ tí ó ṣe ìpàdé wa ti ní náà ní ìrọ̀rùn adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba náà ìfẹ́ ìjẹ̀kọmọ bá sáájú wa nílùú Muhammad sallallahu alaihi wasallam kí lọ ma bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tẹ́bí dáadáa tẹ̀lé lánàá abẹ́rẹ́ bá lè sọ́lá gbogbo àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ wa sàn ní ẹ̀sán olówó o ọlọ́mọ tí wọ́n dààmú wa ń fọ́ wa náà dààmú àwọn náà ìdùnnú gbogbo gbà tọ́lọ́ náà kùn tó jáde kó ń sọ aláìmọ́ bá fi fún wa abẹ́lẹ́wọ̀n fún àwọn olùkọ́ wa gbogbo wọn pátá ní ìmáàmù wa láì àbú ọlọ́run tó dájú ọlọ́run kò ti kọ́ wa pẹ̀lú wọn àti gbogbo wa náà lápapọ̀ bí a máa ti yà àwọn rahman lẹ́yìn tẹ̀síwájú nínú tíra àlùmọ́ ọ̀sọ̀lù pípé eléyìí tí àwọn ní dédé àkókò yìí pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ọba aláà a ó tún máa tẹ̀síwájú ní báàbù àkáàmìlì wàdíà ilé ìtí àwà àwọn owó tí ó súnmọ́ kámẹ́nu bàlẹ́ yìí àkọ́kọ́ nínú kásọ́rà ilé ìtí ti bẹ̀rẹ̀ òun náà ni fásitì tí yóò máa sọ fún wa. ǹjẹ́ nígbà tí wọ́n bá gbé ìsọ̀pamọ́ sí wa lọ́dọ̀ sáà náà tún lè fi sọ ẹlòmíì tó kọ́ bá wa sọ. ṣé a lè fi sọ ẹlòmíì kó bá wa sọ. Ìjẹ́ ta bá gbé fún ẹlòmíì láti bá wa sọ ìdí ní àwọn amájẹ̀mú kan tó dé. bákan náà ẹni ká gbé fún pé kó bá wa sọ nǹkan bá lọ sí nǹkan náà lọ́dọ̀ ènìyàn kọ ojú òde sí ìwò. àmọ̀sáyì tí ó jáde lábẹ́ àlùwọ̀díyà wọ́n gbé nǹkan sọ ni tí èmi náà tún lè sọ fún kẹ́lómi bá mi sọ wọ́n fi nǹkan wọ́n gbé nǹkan pamọ́ fún mi ẹni náà tún lè fi ẹ bá ń gbé pamọ́ wọ́n gbé gbọ́dọ̀ mi. ẹni tí mo á gbé sí lọ́dọ̀ tí nǹkan bá lọ sí nǹkan yẹn àbí ẹni tí mo gbé sọ́ òun láàmú pé yóò san dọ̀mánù látàrí àkápò papọ̀ nínú àlàyé àlùkápọ́lá tó tá àlìyá bákàrà tó tẹ̀lé òun ó ṣe yàtọ̀ láàrin àlè áhálù wàlà àjìnàmì. tí nǹkan tí wọ́n gbé fún mi ó ti ń bá wọn tọ́jú ẹ̀ tí mo bá gbé fún ara lé mi lápẹjúwe mo ní kí àwọn ọmọ bá ń tọ́jú ẹ̀ àbí kí ọmọ mi kan bá mi tọ́jú ẹ̀. pẹ̀lú èyí tí mo wá lọ sí ní kìlómítà kan àbí kò kí ká tiẹ̀ ṣe ara nu ilé wa wọ́n á gbé fún bá ń gbé sọ́dọ̀ ìyá àtọ̀ wà nínú méjèèjì yìí àwọn àfáàní yàtọ̀ mẹ́nu méjèèjì ọ̀tá bá ń débi àwọn àlàyé wọ̀nyí àwọn kan wọ̀nyí kò máa fẹ́ àdúgbò dáadáa. bisimilahi rahman rahim ẹ̀ẹ́dùkú lèlùmọ́tà ayẹ́dùkú àlùwádìí àti àyìnlá àmàlìyá fàdùmáàlà ò wọ́n ló lẹ́tọ̀ọ́ fún ẹni tá a gbé nǹkan sọ́dọ̀ ẹ̀ ẹni tá a ní kó bá wa tọ́jú nǹkan ó lẹ́tọ̀ọ́ kó tọ̀ ọ́n fóun náà ó tún gbé nǹkan gbé sọ́dọ̀ rẹ̀ pé kó bá wa tọ́jú fóun náà ó tún gbé fún ẹni tí kí máa bá a tọ́jú nǹkan tiẹ̀ náà. Ẹgbẹ́ yẹn. èmi fúnra mi lẹ́yìn náà bá fẹ́ tọ́jú nǹkan ní kamẹ́ mo lẹ́ni tí mo dára pé ká ní tọ́jú ẹ̀ ẹnìkan wá gbé nǹkan fún mi pé kémi náà bá ń gbé kamẹ́ nǹkan tó gbé fún mi yẹn wọ́n lé lẹ́kọ̀ọ́ kí n lọ gbé fún ẹni tó máa ń bèèrè náà tọ́jú nǹkan tèmi náà pamọ́ òun ló jẹ́ ká sọ wípé àyẹ̀pà wà ní àtà ìlàmán yá ábù láàláwú àdàkàn. Ẹ̀tí wọ́n báwọn náà tọ́jú nǹkan tẹ́lẹ̀ ẹgẹ́ bí ìṣe sí ẹni yẹn. Tọ́jìbá náà fi á. Tọ́jìbá náà fi á. Àbẹ̀rẹ̀ ọ̀bà àbùjọ́lá. Ìkẹrẹ lè tó tó yìí ọlọ́run kò sí ilé ìfẹ́ fún ajálẹ̀ ọlọ́run kọ́ má bínú wa lára o ọlọ́run kọ́ wa gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọ̀sán anábì sallallahu alaihi wasallam anábì tó jù bá ń rọ̀ lọ́wọ́ báyìí ó máa ń kún fún gbígbà àdúrà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa síra mọ́tì yà rahamra lẹ́yìn. báwa báwa ní kíkì yìí jùlọ sí àbáwá àwùjá ìdílé tí a ń kà lọ́wọ́ wọ́n jẹ́ pé wáyé pé ó lẹ́tọ̀ọ́ títí ẹni náà fóònù náà òde fún ẹni tó mọ̀ ẹ́ pé ó lè bá àwọn tọ́jú kà wọn. àgbàwùjá ti di wà ẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ ni àbí ẹrú rẹ̀ kan ẹ̀ríkà níbi nọ́kítọ̀ yìí. Ṣé fi hàn wáyé pé ẹrú ní ẹrú tó ẹrú náà ní àwọn kọlifíṣàn kan lára láàbí ní máa yẹ̀yẹ́ ẹ̀wù ga. Láwùjọ pa lè tọ́jú nǹkan sí lọ́wọ́, ó kàn fún ṣẹṣẹ pẹ́rù nílà káyìí. ìgbésẹ̀ tó wà ní mo máa jẹ́rú. Ní ọ̀la wọn fẹ́ sọ, pẹ̀lẹ́ tó gba ọmọ ọ̀dọ̀ tí sanwó fún kwáyán ni ẹ̀rú kódà ó tún wá burú ju ẹ̀rú gan lọ tó wá lò lòkulò no tábìsì ló ń rẹ́ńdà fún ẹ̀ ó dẹ̀ sanwó tábìsì kan kò wá yẹ pé kò wá bọ́ ní ẹ̀rú rẹ̀ kọ́ lò ní sanwó fún sọ̀rọ̀ sí àgbàlagbà lọ́rọ̀ ní ìtọ́ ẹgbẹ́ tẹ́ni ẹ bá délé ìbànújẹ́ rẹ ló má lè jí ọ jẹun ìbànújẹ́ rẹ ló má jí oró rùn nínú àwọn ọ̀rọ̀ burúkú mẹ́lẹ́nu ẹlòmíì sẹ́bi ni mo kó báyìí àbẹ́yìn mo ní kẹ́yìn ọmọ láárí àbẹ́yìn mo ní káwọn ọmọ láárí. ni àwọn ọ̀rọ̀ tó sọ kẹ́lìmà tó jáde lẹ́nu rẹ̀ yẹ ó lè forí sọ kẹta nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí ìlú bàbá yẹn láyé bàbá yẹn wàá rọ àrùkà tí mú àfún ìdábọ̀ wá. àrùkà tó ṣe kí ni tí mú àfún ìdábọ̀ tí mú wá. bàbá yẹn wàá mẹ́rí láìpẹ́ á. onídìí eléyìí gẹ́gẹ́ mùsùlùmí òdodo ẹ mẹ́jọ ayé àwọn tó bá ń bẹ lábẹ́ wa gẹ́gẹ́ bí tó wọn ò jámọ̀ nǹkankan o bàbá ń tọ́gà láyé ká ká má rí àwọn tí ń bẹ lábẹ́ wa nítorí wọn ti kẹ́yìn tó wọn ò jámọ̀ nǹkankan o láwọn sọ fún wa pé ẹrú náà ní làákàyè láwọn sọ fún wa pé ìyẹn lè tọ́jú nǹkan fọwọ́ ẹrú ó gbà yín pé kọ́ńtíṣàn yẹn gan ọ́dà jù ọ́ lọ lábalábẹ̀ yẹn abẹ́ẹ̀kọ́ ni mo lè tọ́jú nǹkan yẹn òun ló lè tọ́jú ẹ̀ tó bá mi tọ́jú ẹ̀. bákan náà wà á sí nìyí ẹni tí a bá fi ṣe alámòjútó òbí kí làwọn máa ń wá ṣé kíkà ni àbí bẹ́ẹ̀ máa ń pè wá. àwọn tẹ èèyàn sí ìka yín pé bàbá àbójútó ààyè yìí security ààyè kan tó máa mójútó máa ń tọ́jú ìka yìí síbí ẹni tó ń sọ ibi tá à ń kó òkúta sí máa tọ́jú ìka yìí sọ́kìpà tó máa ń tọ́jú náà nìyẹn. má bá a mójútó alẹ́kú kọ́ bá wa tọ́jú nǹkan wa pamọ́ bákan náà wà kọ́ dì nìyí ẹni tó ń jọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ yẹn náà ìyẹn lè kókó tọ́jú nǹkan. wàyí tẹ́lẹ̀ fati ìdá ààdì ní àwùlá tí ìtẹ̀kan bá wá bàjẹ́ àbí ìparẹ́ tẹ̀lẹ̀ sí ìtẹ̀kan gbé fún àwọn ènìyàn mẹ̀ǹgbọ́ ìrìtà àdì láì ṣe fáwọn ènìyàn kọjá àlà lórí ẹ̀ wàlà àtẹ̀fúrí wọn ò sì ṣàṣe ètò lam nuzman wọn ni wọn ò ní gbé tọmánù lé wọn lórí wọn nípa tọmánù. ẹnìkan ní wọn tó wù kó lè jẹ lam yedman oníkan tọmánù. لأن له أن يتولى حفظه بنفسه torí pé ẹnìyẹn òun náà lè jẹ́ríkó náà ló mójútó fún rẹ̀ àwọn máa ń yẹ fún mọ̀mọ́kọ́ ọ̀nà àbí kó wó pàṣẹ rẹ ẹni tí ó dúró nípò rẹ̀ ẹni tí ó dúró nípò rẹ̀ òun náà làwọn tó ni láwùjọ báyà ìlànà yá fàdùmá ẹni tí máa ń ẹni tó gbé nǹkan wá dọ̀ rẹ̀ èyí ẹni tó gbé nǹkan wá dọ̀ rẹ̀ tó máa gbé nǹkan kan tó máa gbé fún un náà. báàrí àmọ́dá báàrí àmín à òun ti bọ́ pábọ́sẹ̀ níbi nǹkan yẹn náà nìyẹn. ìjẹ̀rìyá nílẹ̀ áádà nítorí pé ìṣesí rẹ̀ yẹn náà máa ti pín ọmọ ń tẹ̀lẹ̀ lórí eré ìtòkè yẹn mọ́sálà tí wọ́n yànnàná fún wa bẹ̀yẹn ni pé wọ́n gbé ìtọ́pamọ́ fún wa tá a bá gbé sọ́dọ̀ àwọn ará ilé wa bí ìyàwó bí ọmọ bí ẹrú bí ọmọ ọ̀dọ̀ ta ni kọ́ bá wa tọ́jú ẹ̀ káàtì máa tọ́jú nǹkan tọ́jú ẹ̀ tẹ́lẹ̀ kí nǹkan bá ti gbà yìí tí òjò pọ̀ kọjá àlà lórí ẹ̀ tó sì láti ètò onísàgẹ́nẹ́ onísàntọ̀mánì. Àwọn àgbàgbé kọ́ ẹ̀dá tá ń lọ àti ìrẹsẹ̀ pé àmì láyọ̀ kúrò pẹ̀lú àdúgbò kan tó lè pa sọ́kà àdúgbò ẹ̀mí máa kókó kó gbé ìdájọ́ lé lórí náà. Ṣé ẹni tí wọ́n bá gbé ìjọba pamọ́ sọ́dọ̀ rẹ̀ kò ní o kò ní ta dọ̀mán pẹ̀lú sọ́dọ̀ táwọn afáwọn mú jáde lẹ́yìn pé tí wọ́n ti ta àti wàhálà tẹ̀sí ìtúlẹ̀. Mákàrà tó wá tẹ̀lé wọ́n á fẹ́ jẹ́ àmọ̀ yìí pé wọ́n bá lọ pé fún ará àtàǹkọ́.

wà mí ń sọ ìdìyà ó sì tún jẹ́ aráàta tí ẹni tó gbé nǹkan wá fún wa yẹn fẹ́ tó ju wàdíyà wọn lè sọ ìdìyà. mo rò pé àtẹ́lù pàtó nǹkan wá ṣe tó gbé fún wa yìí aburú ṣe ìtàn náà dọ̀mánà àlùwàjà ẹni tá a gbé nǹkan fún yẹn ní ọ̀sán dọ̀mánà. ìwé tá a gbé nǹkan fún kókó wa gbé pamọ́ òun ní ọ̀sán lè ànà òtórí pé lẹ́sàláwò áyùn òdí àá ńlágbọ́rì ìrìngẹ̀rọ̀ obìnrin wọn ní ó gbé nǹkan yẹn fún ẹlòmíì láì kó ní àwùjáre kan ẹ̀sìn lè gbà lọ́wọ́ ẹ̀. ńlá àyàfi tó lè fi ṣe bẹ́ẹ̀ wọn ní ṣe pé ìdá kánà ìdá ń lè wáyé pé gbígbé sọ́dọ̀ ẹlòmíì tóun náà tún fẹ́ ṣe ń wà bí àlọ́dọ̀ ẹlòmíì tó bá jẹ́ pé àwíkàrè kan tẹ́sí gbà wọlé ni ìtọ́rọ̀ ú ìlàdá rẹ̀ tó ṣe pé ó jẹ́ dandan fún láti ṣe bẹ́ẹ̀ ó jẹ́ kẹ́ni ó jẹ́ dandan fún láti ṣe bẹ́ẹ̀ kama gẹ́gẹ́ bí kò ṣe pé láwọn àdọ́rà olùmọ̀wò tó ń pé ikú dé. àárẹ̀ yẹn lágbára pọ̀ òun náà ti wá rò tó ṣe ti kọjá síkú o tó bá sì lọ já síkú nǹkan oníkan tó wà lọ́wọ́ báwo ni wọ́n ti fẹ́ mà wọ́n wá pe ẹnìkan ẹni tó sì wà lọ́dọ̀ rẹ̀ ń gbà náà jìnnà bí náà ni lọ́gbàdá tó gbà báyìí fún mi káàkó máa tọ́jú ẹ̀ o wọ́n padà já síkú o ká lè bò. ẹ̀rí pé ẹ̀dọ́rọ̀ wù ilá ìlàmọ́dá ìlàdáàlì àbí àwọn àrọ́dà àbí ìrìnàjò kan jáwá lógidì tó wá tó rà ti ṣèrìnàjò lógidì wàyàkọ́pọ̀ àrẹ á ẹ̀rú wá ń fa ipé lórí nǹkan pé ìdá àkọ́dà àmà àrù tó bá tó nǹkan yìí lọ papọ̀ ó ṣeéṣe kí ó ṣe ẹ̀rú àtọ́bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ padà áwọ̀jà ààrẹ ìdí ìdálẹ̀ kò sáàbùrú fún olórí ìkan tó fi yẹn pàlà ayédúmọ́nù ìdá tẹ́lẹ̀ pàṣẹ kò sì ní ma dọ̀mán nígbà tí nǹkan bá ti ń sàn yẹn mo rò pé àlàyé ẹ̀ ti ṣe àwọn wa. wọ́n tẹ̀síwájú nínú àlàyé wọ́n sì fẹ́ mú ẹ̀rí wá fún wa.

فإنه يجب عليه رد الوديعة إلى صاحبها kódà nǹkan yẹn padà sọ́dọ̀ ẹni tó ní nǹkan òun ni aṣù òun làkọ́kọ́. a ó wà kí ìrìnyìn àdúgbò pé bẹ́nìkan tí ó rò lé fún àdúgbò mójútó nǹkan máa ń gbé fún lágbájá òun ló gbé nǹkan báyìí fún mi. sọ á wàlá wàkílà wàhálà nìyẹn kò sí ilé ẹni tó máa ń bá ẹnìyẹn náà mójútó nǹkan àyínà òye àmìlú a máa ó fi sọ́fà ó gbé lọ́rin àjò ìdàkẹ́ àná dáríkà á fàbọ̀là tó bá yẹ pé kó gbé nǹkan yẹn sáàbù lọ́rin àjò ti ń lọ yẹn òun ló lè mójú ó lè jẹ́ àmójútó fún nǹkan yẹn jùlọ bẹ́ẹ̀ ni wọ́n dúró àrà sí ní ìmúkẹ́kẹ́ á fàbọ̀là òun ló rí pé ó lè jẹ́ ìmójútó ìtọ́kùn fẹ̀yẹ jùlọ. lápèjúwe ẹnìkan ní tó bá wọn tọ́jú fóònù ńlá kan sọ́dọ̀ wọ́n á rí pé òfin tọrẹ ní sílé àti tọrọ wà nílùú àmútọ̀ bá ti sí ńlé kò síbi tí wọ́n fẹ́ fi sí ńlé kó tó yẹ kí wọ́n àwọn ará ilé wọ́n tẹ̀ bóyá ọjọ́ ni tí ẹ ò rí ara rẹ̀ sílẹ̀ àbí àdúgbò ní tó ń gbé àwọn yọnẹ́tì yọnẹ́tì lẹ́mẹ̀ ẹnìsìn ló lè ṣẹlẹ̀ àwọn nínú àwọn pọ́blẹ́mù tí àwọn tí wọ́n wà nínú ṣáìtì nínú àwọn fèsì nìyẹn àwọn ní ṣáìtì nínú àwọn pọ́blẹ́mù tó máa ń fèsì ni ó ṣe yí pé tí wọ́n jáde ńlé fẹ́yà lọ́fàá tí àbá rọra kán tó dé wọ́n lè di ọlẹ́dì wọn lọ wọ́n lè ti kọ́ ẹ̀rú lé wọn lọ kán tó dé wọ́n sábà ṣẹlẹ̀ láwọn ní ṣáìtì táwọn Yorùbá ti dáadáa ẹ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ tó wà mẹ́ẹ̀ àwọn ti lọ bí sẹ́ láàárọ̀ alẹ́ ni ó di lẹ́rù mi ọ̀bára yóò di lọ́sàn yóò di lálẹ́ nípa fẹ́ di ọlẹ́ ti lọ. tí wàá sọ̀rọ̀ àgbo tó nínú ilé owó kò padà. ìgbà ni iná wa ń pẹ́ abẹ́ ọkọ ọmọ wa jí nǹkan ní nǹkan gbé owó tó lọ lẹ́ni pé àfáàrù wa ẹ̀yẹ kúnnù mọ́dá àtẹ̀kúnnù lè wàdí àtù máa òun náà ní kí wàdí àyẹ̀wò pẹ̀lú ẹ̀. Tukọ̀ fi ilẹ̀ sí ilé lọ. ìyàtọ̀ bá rí bẹ́ẹ̀ kí ìdàrẹ́ wà pẹ̀lú ẹ̀ ni o. àyìn làbí ẹkùn sáfàrọ̀ á fàdọ̀là ìfún tó bá tún rí i pé á báwọn lọ yìí kódà òun gan òun ò lè mú àwọn nǹkan kan lọ́wọ́ á máa jẹ àṣàrò lẹ́nu ni. Èyí èyàn máa jẹ àṣàrò lẹ́nu ni. Ọlọ́run sọ àní o. Ọlọ́run lọ́lẹ̀ mí ni o pẹ̀lú bí ọ̀nà abẹ́ ti lékẹ́nẹ́ bó ti léwu pọ̀ ẹ̀rìn tó. Ó lékẹ́nẹ́ bó ti léwu pọ̀ ẹ̀rìn tó. Irú ẹni bẹ́ẹ̀. Dàbá àìlàlá ààkìn, ìdájọ́ mi nìyẹn. Ó lọ fún ẹni tó bá jẹ́ ààkìn. Ìnáwó àdébọ̀lọ́ ààkìn ò níbí. Ó lè jẹ́ ìmáàmù ìlú ẹni tó fẹ́ jẹ́ adarí ó lè jẹ́ baálẹ̀ ìlú tọ́jú oṣù tó lè bá ẹ̀ tọ́jú nǹkan gẹ́gẹ́ bí olórí ẹ̀tọ́ jẹ́ olórí fún níbi community yẹn òun ni wọ́n bà lérò. torúkẹ́ nìyẹn yẹ kó ẹnìyẹn lè nígbà àgọ́ ìgbà tì í nígbà tí ọba sílẹ̀ eléyìí jẹ́ ká máa ipò tí àwọn tó bá jẹ́ olórí wa ní Islam wà àwọn tó bá jẹ́ olórí wa ní Islam ipò ńlá ni wọ́n wà ní sẹ́ńtà máa yẹpẹrẹ ní sẹ́ńtà máa gùn gìràgìrà ní sẹ́ni tí wọ́n kọ̀rọ̀ náà náà wà ní ife abẹ́takùn wọn àbí tí wọ́n sọ̀rọ̀ káàdì sọ̀rọ̀ ní tí wọ́n sọ. àyíká nàbì sallallahu alaihi wasallam àrẹ́bìgẹ́ pé wáyé pé kódà tó bá lọ jẹ́ sí pé tààmọ̀rọ̀ àlejò ẹbí ló àbàfì tó lè pé ẹni tó jẹ olórí ilé yín lórí ẹrú tó wá láti ilẹ̀ kiri o láti ilẹ̀ Ethiopia tó wá láti Áfíríkà ló bá jẹ olú yín lórí o ló bá jẹ ọ̀gá lé yín lórí àlékún ìkọ́ à ẹ máa tẹ̀ lábẹ́rẹ́ o sọ́mọ́ á wọ̀tọ́ à ẹ tẹ̀ o. Àwọn olórí wa náà ìsìn tá a máa ń gàràgàrà ọlọ́run ti àfẹ àtàpọ́nlé ìsìlẹ̀ nù. ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn náà láǹkó lọ nǹkan bá ti sọ lórí ẹ̀. nínú òfin ẹ̀sìn ẹ̀ńtọ́ jẹ́ hákìn àlùkọ́bí ìgbàláyé wà pẹ̀lú a ṣe ìsinádùn àwọn ọ̀rọ̀ kan sọ́dọ̀ ẹ̀ léyìí tí ò náà sùn fún ms láì ní kẹ́ fi ìyà jẹ ní láì. ó lè ṣe ìsìyàrú punishment tó bá wù fún ẹnìyẹn rídi an an tẹ́lifàl mọ́dá anzálíkàl ìjìrán tí wọ́n máa dáwọn èèyàn lọ́wọ́ kọ́ níbi irú ìwà ọ̀daràn bẹ́ẹ̀ káàbílẹ̀ mọ̀ bí ẹ̀sùn ṣe fi kéde o bó ṣe fún irú ẹni bẹ́ẹ̀ lágbára tó orí ìdí eléyìí bí ẹni yẹn ló pèrè bẹ́ẹ̀ tó jẹ́ hakim hakim yóò máa wà ní ipò àṣẹ lórí nǹkan nìyẹn fàyìn làmì yọkùn fàyìn làmì yọkùn ìdá òwà ìdàlẹ́ àti tí o bá tún wá rọ̀ lọ́rùn kó lọ pé bẹ́ẹ̀ ni tó jẹ́ hakim yìí yàrá pẹ̀lú e, inú òdúgbò náà wà wọ́n ń bẹ lábẹ́ bèbèrè báàlì kan ni tó yẹ káwọn náà wọ́n ti àwọn náà ń bẹ pẹ̀lú káwọn àwọn wà mọ̀tẹ̀lẹ̀ àbí lábẹ́ wọn ni. irú ẹni yìí ó lè má lè dé wàlíà lọ́sọ́dọ̀ irú ẹni tó ń já kírun bẹ́ẹ̀. àwùjọ àwọn ìdàtí kan ó ti sọ́dọ̀ ẹni tó náà ká ní kọ̀kàtà sí lọ́dọ̀. إذا ومن هنا جاك ولو كان أجنبيا ولا فيقول أجنبيا بعد ما لنيا هذا بقى نجوى لوه في هنا لجوى قرأ لي يعني وما نموذيتو وكما لو إسلام وكما كان نبي صلى الله عليه وسلم ولأن النبي صلى الله عليه وسلم لما أراد أن يهاجر ẹ̀ka anábì gbèrò àti ṣe ìjírá. Àwọn àìwàdá ìyá àlẹ́tì sára ti ń dàú. Ọmọ àìmọ̀ ẹ̀bí ọ̀wọ́ orí àná. tí lọ kókó fún ìyá wa ها نعم. بارقة بنت ثعلبة بارقة بنت ماذا؟ بنت ثعلبة من يانا جي يانا ونيقا ó ní ipa púpọ̀ ní Islam àgbàlagbà ni ipa pupo ni islam agbalagba nínú tí wọ́n sọ nípa wọn ni wípé àwọn náà bá àwọn ohun ogun tí wọ́n láwọn fẹ́ wá wó káàbà níjọ́ kìíní àná ni wọ́n bá wá. ṣùgbọ́n àwọn kùrẹ́ẹ̀tì nínú àwọn tí wọ́n kó lẹ́rú níjọ́ náà náà ni ìyá ìwà cewa umu aibu kuma ya yi ẹni tí wọ́n wá jẹ́ ẹrú lábẹ́ kí wọ́n pín wọn fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ogun nígbà náà òun náà ni bàbá anabi sallallahu alaihi wasallam tí a mọ̀ sí ìgbà tí bàbá yìí jáde láyé ìyá yìí fẹ́nu ẹ̀ tọ́jú ànábì sallallahu alaihi wasallam tó pé àná dàgbà ọmọbìnrin ẹ̀ tọ́jú ànábì sallallahu alaihi wasallam nígbà tí ìyá wa ámì nínú jáde láyé. Ìgbà tí bàbá ànábì jáde láyé ìyá wa Ummu Ayman alákàtúntì tó sáré báyìí wọ́n máa ń wà pẹ̀lú ìyá wa tó jẹ́ ìyá Ànábì sallallahu alaihi wasallam nígbà náà. ìgbà tí ìyá yìí náà tó wá jáde láyé ìyá táwa ń sọ ìwé náà tí ìyá Ànábì jáde láyé ìyá ìwà ń bẹ̀rẹ̀ tí wọ́n tọ́jú Ànábì sallallahu alaihi wasallam òun náà bẹ̀rẹ̀ tó tọ́jú Ànábì ṣùgbọ́n ìtàkùn díẹ̀ múlẹ̀ yìí pé kò sínú àwọn tó wà nẹ́bì lọ́yàn o kò sínú àwọn tó ṣe kẹ́lẹ́ tó wà nẹ́bì lọ́yàn ṣùgbọ́n bẹ́ẹ̀ tó tọ́jú ànẹ́bì gẹ́gẹ́ bí ìjọmọdé gbogbo táǹsọ̀ yìí wọ́n ní tó bí ọdún mẹ́fà ànẹ́bì wá sí náà sọ̀rọ̀ wá wàá yóò sẹ́nà tí a ìṣẹ́ ànẹ́bì náà. ìdá mélòó ni kìtà yìí ni wípé ìyá ànábì padà nígbà tí ànábì wá padà nígbà tí ànábì ṣe òjijì ọlọ́run láti ká ànábì ṣe òjijì ọlọ́run ànábì padà sílẹ̀ tó di ọmọ. ó sì fẹ́ àríṣà òun ni ìyá zayd bùnú mọ́dá bùnú àríṣà wọ́n fẹ́ ní umu zayd náà. ìyá yìí ní àwọn ìtàn ó fìdí múlẹ̀ tó pọ̀ ní islam ìyá yìí ọ̀rọ̀ mẹ́ta ló wà lórí àbí wọ́n kọ mẹ́ta lẹ̀ lórí jíjáde láyé ẹ̀ gbọ́dọ̀ gbogbo ẹ̀ náà lọ èyí tó tẹ̀sùn wọn náà kò sí ìjọba kò sí ìyàpọ̀ ẹ̀ lórí yẹn lẹ́yìn ìgbà táwọn ẹ̀sìn tó náà ló tó jáde láyé. àwọn àgbà ní lẹ́yìn oṣù díẹ̀ àwọn kan ní lẹ́yìn ìgbà tí wọ́n pa àfa wa umar bolo àtọ́ àtọ́jú lọ́wọ́ àmì tí wọ́n ti jáde láyé ẹlẹ́kẹta ọdúnmọ́ ẹlẹ́kẹjì yẹn náà wọ́n ní bí àwálì ìlàpàtì usman bolo àtọ́jú lọ́wọ́ àmì ẹ̀rì eléyìí pẹ̀lú ẹlẹ́kẹjì náà ti rí ara wọn tí wọ́n bá ra wà fáàtì umar bá ra wà fáàtì umar kárẹ́ òkúta méjì àdìbà àbá òkúta lẹ́yìn. ìdẹ̀ni ẹlẹ́ẹ̀kì gẹ̀dẹ́lẹ̀kẹta súnmọ́ra wọn lọ́tà láwọn ọ̀pọ̀ta ní báyìí àádúró ilé ìwọ̀n ló e díẹ̀ síra wọn. torí pé bàbá àwọn abákìrì gan máa náà ló lórí ìsìlẹ̀ àbàtọ́ mélòó ọlọ́dún méjì. ó tọ́jú pé kọ̀yẹ́ kápẹ́ yẹn ní ìmọ̀ ẹ̀ kápẹ́ orí ìdí eléyìí wọ́n ní àwọn ẹ̀yà yìí àfáàwà Umar àti àfáàwà Abubakar wọ́n máa lọ bẹ̀ ẹ̀yà ìwò wọ́n máa lọ bẹ̀ ẹ̀yà ìwò níjọ kan ìyá yìí tún wá ń kọ̀ lẹ́kún ìyá yìí sàn sunkún ìyá yìí sunkún tó kà ẹ ń ṣe bí ẹ̀yẹ ṣẹ̀gbọ́ pa anábì kú ni anábì ti kú ti pẹ́ orí tó pa ẹkún wọ́n ní à ẹ ń ṣe pé kó anábì lọ́pọ̀ àwọn alẹ́kùn rẹ̀ kí kò jẹ́ sí wípé أبكي لخبر السماء أبكي لخبر السماء أنا لكم يقول يريدون ولا السماء أي الوهل انقطع أبي دعونا إن قوامة Dúkò ṣe ti wá ìgbé wa bá mọ́. Ẹni tí wà yìí ń sọ̀kalẹ̀ wá bá ṣé màá sọ fún wa. Ó náà ló ti jáde láyé, ó náà là ní sọ̀lọ̀ lọ́wọ́ àdìyẹ sẹ́là èyí tó pamílẹ́kùn nìyẹn wọ́n sọ fún wa pé káà bá wàá bá kàn àti bá àwọn ọmọdé tó gbọ́ ilé rẹ̀ yìí ẹ wàá rò yìí pé wọ́n ní mà á yìí àjá sí mùmá bùká wùmá ẹkún rẹ̀ yẹn kọ́ọ̀tù wa jí ẹkún tàbá wàá bá kẹ̀ tàbá àwọn ọmọdé náà náà bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ńlá nìyá yìí mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá òun nìyá yìí mọ̀ sọ̀rọ̀. ṣé àwọn làwọn kan máa wá ń sòkú òkú ẹni tí wọ́n ń sè yìí nínú wọ́n ń tò yìí nìyí òkú múlẹ́rù kan ní nínú fámìlì wọn o òbẹ́ ilé wọn ló kú o wọn àti láwọn ń sòkú ṣé pé kò sírù rẹ̀ nínú fámìlì wọn o òkú ti ṣe lọ́wọ́ kàn wọn àláwọn paláre gbà kó lè mọ̀ pé àtẹ̀yìn ẹ̀. Subhanallah. Bẹ́ẹ̀ sẹ́yìn rẹ̀ ni ìgbésẹ̀ tó ń tó sẹ́yìn jẹjẹkújẹ. Àwọn ìbùkátà ilé wọn tó lọ ní ìdúró kò sẹ́yìn tó lè máa ṣe mí ní ìdíkálà yóò pọ̀ mẹ́ọ̀. Ìgbàgbọ́ alága náà ni wípé ìyá tá ń sọ yìí ìyá náà ní ìtàn tó pọ̀ nínú scam kọ́ máa jẹ́ àǹfààní níwọ̀nba fún àwa ọmọ alẹ́ kéwú ẹni tó bá fẹ́ tún mọ̀ nípa wọn dáadáa kọ́lọ̀ owó tí ra fáwa àjàrí àárí àlàyé púpọ̀ nípa ìtàn wọn àtàwọn tí ra fírọ̀ mí náà. wọ́n ní àyíkẹ́ kan nígbà bá náà ti kó nǹkan lé lọ́wọ́ ń jọ́ náà lọ. ìjọ tí ká tó lọ gba àwọn àtàwọn yára pé ó tún máa kọ́rọ̀ náà lálàáfíà torí pé ìyá náà sì tẹ̀lé kọ́dà nẹ́bí padà fìyà náà sáyé onísìlú bàbá yáwó ṣé ó wà láyé ńgbà náà ni ó wà láyé kọ́dà nẹ́bí fìyà fi kéde ànẹ́bí fi sáyé nínú àwọn ọ̀gá táwọn àbá òní ọ̀sọ́rọ̀ làdí tí wọ́n máa ń wò náà nìyẹn tí wọ́n máa bẹ́ẹ̀ bá dìbò kan lálàáfíà bẹ́ẹ̀ lálàáfíà ẹni tẹ́ ẹ̀ ń sọ kó pàdé ìgbà yìí tó wọn àtẹnìyí bára wọn láyé. a rí i pé ìyá yìí àti sọ́nù àlàyé wa níbi wípé lẹ́yìn ìgbà tá ànábì kúmá lọ́dún lè ṣe tó tó jáde láyé ẹnu gbogbo àwọn tí wọ́n ṣe kìláàpù lórí ọjọ́ rẹ̀ ó kò ní ṣe ànábì jáde láyé bi. ìlànà ìṣọ́ra rẹ̀ ànábì kọ́ àwọn tí ń bẹ lọ́wọ́ ẹ̀ fún وعمر عليا أن يرجع إلى أهلها وقع فوالي لا فيصير علي mo ti kó nǹkan báyìí ya yìí máa lọ gbà lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn tó ní wọn bá fún wọn lọ́kọ̀ọ̀kan. Subhanallah. Nínú àwọn tí wọ́n ní nǹkan lọ́dọ̀ àlẹ́ ìdìbò yìí bẹ́ẹ̀ ni wọn o. Ẹ bá lọ pé àwọn òṣèlú ìṣèlú yìí lọ́bì ẹ̀kọ́ nù wọn dání. Àwọn tí wọ́n ní nǹkan lọ́dọ̀ sọ́dọ̀ rẹ̀. Àwọn ìyẹn máa ń sọ̀rọ̀ káàdì máa sọ báwọn kan fi ń múra kẹkẹkẹ pé àwọn kan ló súnà àwọn kan nílò ara lẹ́lẹ̀ yorùbá ẹ̀yìn gan ló wàhálà ilẹ̀ fẹ́ da ogun ẹ̀rù. àìpẹ́ kan ṣe tí àwọn yín ẹ̀ka tán lọ́dún òní pọ́blẹ́mù pẹ̀lú àwọn jèjì ní ìlú mọ́tà pọ́blẹ́mù ẹ̀ náà ní kẹ́lẹ́ òun náà ní nítorí ọlọ́run ń pé ká ṣe tí wọn ò fẹ́ kó ṣe kò jù báwọn lọ ìṣọ́lọ̀ ní á mọ́ ṣe táwọn fẹ́ kà fún ọ̀bẹ bá ànábì ọmọ ẹnu bá nígbà wà lálẹ́ náà nìyẹn kò sí yóò máa dá alẹ́ lọ́nà ilẹ̀ náà ni àti tó kálukú má ti máa tẹ́lẹ̀ káwà gbẹ̀ngàn fúnra wa mọ̀ èké ẹ̀sìn wa lélẹ́yìí ẹ̀sìn wa fẹ́ lélẹ́yìí ẹ̀yìn ẹ̀mọ̀ ẹ̀sìn wa ni káwà tó má ti fún kálukú ọmọ tètè làkúndín nìkan wọ́n lè yẹ di ìwọ̀n tá àlẹ́ ọ̀rọ̀ káwọn náà lè bá wa dúró àpá ibi tó túra láti ẹ̀ka àdúrà lórí ẹ̀ka rẹ̀ lẹ́nu abẹ́ẹ̀kọ́ lórí ìdí eléyìí láti kọ́ wa. وكان من أبرأ الموت وإلا ودائه للناس وكذا من أبرأ الموت wọ́n bẹ̀rẹ̀ náà ni ẹni káàkókò òkú rẹ̀ dé fàyíǹda òwòdà ìhùlìnà tí ó sì ní àwọn àjọpamọ́ àwọn èèyàn kan lọ́dọ̀ fàyíǹda òwúyẹ́ ti bọ̀ àlè wọ́n ní ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ní pé dandan ní kú o kíláàpé dandan ní fún irú ẹni bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ní lórí ẹ̀. rọ́tùwá ìlà àṣàhàdì à ó dá yẹn padà sí ọ̀dọ̀ ẹni tó ní wàá lámì m ń tí ò bá rí wọn àwùjá ha ha fi àwọn ìdàtí kọ́ ó ti gẹ́nẹ́ ó gbé sọ́dọ̀ ẹ̀sọ́ wa jẹ́ olórí àbí ẹni tí òun náà máa sọ fún wa nípa kọjá àlà lórí nǹkan tí wọ́n gbé sọ́dọ̀ wa kọjá àlà lórí nǹkan tí wọ́n gbé sí ọ̀dọ̀ wa. ó sì jẹ́ kó ti yé wa nípa láti kọjá àlà lórí nǹkan tí wọ́n gbé sọ́dọ̀ ara rẹ̀ wà ya, kọjá àlà lórí nǹkan tí wọ́n gbé yujibu dhamanaha yuko ina dhamana na yedo haya idha talifat katika nafasi mchana kama gagabu tijake au ajia jabatun فركبها لغير أجزئة أو تقيئة ni wọ́n gbé nǹkan ọ̀gùn láì ṣe yí pé èèyàn kò lọ ibi tó ti fẹ́ jẹun èèyàn kò ń jẹ mọ́lẹ̀ tó ti fẹ́ jẹ àbí èèyàn tà lọ ibi tó ti fẹ́ jẹun àbí ibi tó ti fẹ́ mu omi lèèyàn tà lọ. táwọn méjì àtàwọn bá ní àbí kí wọ́n fi aṣọ sọ́dọ̀ yẹn pé bá a tọ́jú aṣọ yìí pamẹ́. Bọ́lá bí Dàwúdì ìgbọ́ èrè kan bí ó wá wọ aṣọ náà láì sí tó ń pẹ́ àkẹ́kẹ́. lẹ́gẹ́yìn haúbín nìní ẹ́sìn láì ṣe pé ń báyà kẹ́kẹ́. bàtà máa la ya yàrá ìmọ̀ ìhìl. àbí gẹ́gẹ́ wọ́n fi awa wọ́n wá kó pamọ́ sínú àwọn nǹkan olóko kẹta àwọn ọjọ́ wọn máa ń pe àwọn nǹkan wọ̀nyẹn kí wọ́n kó nǹkan pamọ́ sí i ẹni yẹn máa ń wọn wá ní ìfọ́ọ̀mù nígbà tá a máa ń pè ní bẹ̀ǹbẹ́ láì ṣùgbọ́n òun máa ń kéré tó kọ́ táwọn pè ìgbà yẹn máa ń kéré owó kéré láì sínú aṣọ kí ká fi sínú aṣọ irú nǹkan yẹn. òun ni wọ́n tàbí pẹ̀lú èsì rẹ̀ yẹn ká àkọ̀rọ̀jà á ní kírìsì á wá kó àwọn owó yẹn jáde nínú ibi tí wọ́n kó sí kójúkójú àlè àwọn yẹn bá rí wọ́n bá gbà lọ́wọ́ ẹ̀ àbí ẹnìkan pè nǹkan pàwọn ọkọ̀ báwọn gbèsè mẹ́ ọwọ́ akọ ní sáàrin ọjà ọwọ́ da pátù wá one thousand lẹ̀ ọwọ́ ń láàrin ọjà àbọ̀ra wa bọ́ sí kọ̀rọ̀ kan ẹ̀rí ọ̀bọ̀ sí kọ̀rọ̀ kan ìjọba kan náà ń bá ń sọ ìbọn bọ́ sí kọ̀rọ̀. lápèjúwe ọ̀nà ọ̀nà ilé àwọn ọ̀dẹ́fà ah, tá a lè gbà sí títì yẹn ẹnì kan wá dúró lẹ́wọ̀n ọmọ àka pásù wọ́n wá ń ta ọ̀sán bẹ̀. sọ pé bí àwọn ará àbí bá kọjá tá bá rí ọ bí wọ́n bá gbé ọ ibi òjò náà ẹ̀ka tí wọ́n gbà ọ lẹ̀. àbí dèdè àsìkò tá a wà yìí ọwọ́ akọ ní síwájú ọ̀rọ̀ àgọ́jọ́ ọ̀rọ̀ lẹ́yìn gangan ọwọ́ akọ ní síwájú ọkọ ní síwájú kù ìgòbà kọ̀mínítà ẹ̀sìn ọwọ́ akọ àwọn pásù wó kalẹ̀ lẹ́yìn wọ́n á dùkọ̀ wá ń tà. Ọ̀rọ̀ yìí pé lúlò yìí pé wọ́ wọ́n lè fẹ́ ògbéró wájú ẹ̀ àwọn ọmọ ìyá náà wọ́n báyìí. Bí nǹkan bá ti owó yẹn, wọ́n yàn bọ́ọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ló ṣe kí ni o wọ́n lọ kọjá àlà lórí ẹ̀. àwòkárà ti màsídùú kẹta àbí nǹkan tí wọ́n so pààrọ̀ ọ̀dà àjọ àlàṣẹ́dà àníyà wọ́lọ́ wá yọ ní wọ́n ti ń tòun ẹ̀yẹ ní wọ́n ti dé wọ́lọ́ yẹ jùlẹ̀ fàyè náà wọ́n yẹ jùlọ àríwádìyà ó sọ wọ́n kan dọ̀mọ́ àríwádìyà yẹn ìyá tẹ́lẹ̀ fàtì àdàlhàdì àdìlhàdà nígbà tí nǹkan bá ṣe nǹkan yẹn nínú tètè báyìí ìyá náà wò kọ́ ní àdá ìtàsọ̀rọ̀ wàlúwọ́jà wo àmínú níparí ọ̀rọ̀ wọn ní kálọ̀ mẹ́fẹ́ tá a gbé nǹkan fún àmínú ni eléyìí mọ́sálà tí wọ́n fẹ́ sọ fún wa níyì ó mọ́sálà pé ó gbé nǹkan pamọ́ sọ́dọ̀ ẹ̀nìkan ìyẹn wá dé láàrin rẹ̀ àtúntọ̀ pé nítorí ó gbé fún mi kò tí wá gbà tó ń rà ìtú wá gbà ó tí wá gbà wọ́n ní ta ni ọ̀rọ̀ rẹ̀ ó ní wéètì pé kàlàdé tún ní wéètì nínú ṣẹ̀dá tó dáhùn ẹni tá a sọ yìí pé ọ̀rọ̀ rẹ̀ la gbà wọlé fún àwọn akójọ wa mo rò pé wọ́n ní wọ́n abẹ́ ọ̀rọ̀ ìpè ká lè máa wọ́n ti ń sọ fún wa náà nìyẹn ó lè máa di ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ní wéètì wọ́n ní wàá lọ́mọ wọ́n ti ẹ̀ ń ta gbé nǹkan sọ́dọ̀ rẹ̀ àmì ìnà ẹ̀ ń ta bọ́ kàbálẹ̀ sọ́dọ̀ rẹ̀ ti hàn yìí pé wọ́n tó pé nǹkan fọ́dọ̀ èèyàn náà kì í ṣe pé ní kí wọ́n náà wọ́n dọ́dọ̀ rẹ̀ tí ó gbà ní ẹ̀kọ́ tí wọ́n á gbà nǹkan rẹ̀ tó bá sọ mọ́ ọkọ̀ tí wọ́n á gbà ó ti ní sípò nínú rẹ̀ tẹ́lẹ̀ tó tóbi lọ́dọ̀ rẹ̀ rárá kò síyàn bẹ́ẹ̀ mo ti gbà á náà ni ó lé kíni mo ti gbà á náà ni bóyá mi ni mo gbà dé nípa tí ó jà ọ́ níyàn tí pààrọ̀ ìyẹn nìkan ní wọ́n fi bá ọ̀rọ̀ yẹn ti jẹ́ pé àdìmọ̀ màdájọ́ tí ó mú jáde náà. ọ̀lùwọ́ta wo àníyàn yókùnmá ló kọ́ olùkú wọ́n pa ọ̀rọ̀ ẹ̀ wọlé o ìdàgá àna àtẹlifásitì nìyí ìtẹ̀kùrí ti yí káàyè nínú. ẹ̀wọ̀ ìwà ọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lè sún nǹkan yẹn ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ lóòótọ́ àmọ́ nǹkan ṣe nǹkan yẹn. wọ́n á ní à ẹ̀sìn mọ́ wo mo tọ́jú rẹ̀ dáadáa o gbogbo gbà nígbà yẹn mójútó bó ṣe ṣẹlẹ̀ báyìí gan ni o mà. mo rò pé àwọn akọ́sẹ́ra ni tọ́wọ́ wá rí báwọn yóò wá mú yẹ̀mí yóò fi búra lé pé yóò fi búra lé pé wọ́n mọ̀ ẹ́ mo ti sọ ìrẹ́ rẹ̀ lórí pé ìyẹn tó bá yẹ kó nǹkan yẹn bàjẹ́ káwọn ènìyàn lè mọ̀ ẹ́ pé lóòótọ́ ni. ọ̀nà ìyá náà wà torí pé kúlẹ̀ náà kúkú nìyí. ẹni tá à ń sọ yìí ẹni tá a ní kọkàn balẹ̀ sọ́dọ̀ rẹ̀ wọ́n tó wọ́n ní ìdáná ń ha ha àìlà fàmà àmàna ṣùkọ́ òdì ọlọ́run náà sì pè nǹkan yẹn lámàánà ẹni tá a sì pè nǹkan sọ́dọ̀ rẹ̀ náà àmì ìlú ni iná lọ́wọ́ ya múrùkú wọn tó hajjú lámàánà ń pa ń ta àgbàpamọ́ sọ́dọ̀ yín kẹ́ẹ̀dá padà sọ́dọ̀ yín tó ní ní kúkẹ́. wọn ni wàlá asú bàrọ̀ àtò ìpìlẹ̀ ní pé ọgbọ́n pamọ́sẹ̀ ni di ìfàṣẹ ètò àti ìfàṣẹ ìjúlẹ̀ ìdálá ń tẹ̀kọ́ ń kọ̀rí náà àlákẹ́jìlì tá a bá ti rí kọ̀rí náà ń bẹ̀ yẹn nínú ilé bàlágà àwọn pè àwọn pè olókòókò kò yẹ tá ti rí olókòókò tí ó sọ fún wa ṣé olókòókò èèyàn wọn ń sọ o ìyẹn ni wípé tó lè dìde ọ̀rọ̀ yẹn múlẹ̀ nítorí àpapọ̀ máa ń kí ẹyẹ tí ó kọ mọ ẹgbẹ́ àtọ́tọ̀ yóò yẹ. látòjúwe mọ́tò tí wọ́n gbé sọ́dọ̀ rẹ̀. àwa débi mọ́tò. padà. Wọ́n kó wọ́n lọ táyà mẹ́rẹ̀. Wọ́n wá ní mọ́tò ẹ ẹni táyà mẹ́rẹ̀ rìn rẹ̀ bóyá ń tọ̀wọ́ tó lé oṣù ẹ̀sìn rí. Ṣé tí mo sì gbé e sí nígbà tí mo dé òun náà tí mo sọ pé mo ti wá bẹ́ẹ̀ náà yẹn sì yọ. Ẹ̀bẹ̀ ń gbé bẹ́ẹ̀ bèbí náà ni. Àná rárá. kẹsí mọ kàtí ẹ wo pé kí wọn tó náà ọba tẹ́kùn tàbí ẹ̀ ilẹ̀ ta ilẹ̀ ta náà ni pé máa rí pé pé ntọ́sọ yẹn náà kọ̀ gbogbo náà lọ sọ ga náà fi yẹn pamọ́ sí lóbi pé àwọn ẹgbẹ́ sí yẹn pamọ́ sí ṣùgbọ́n rí lọ́kọ̀ nínú òsì tó lè sọ fún wa pé ó kàṣejù àbí ó kàṣejù wàtádà bẹ́ẹ̀ náà ni làwùjá tẹ́lifà lèhábì bí ń dọ́ ìrìn kàlhárì tó bá sọ pé nǹkan ṣe nǹkan yẹn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ bí iná wàyí nà ó láyé kó bá lòkọ́ olùkú a nígbà ọ̀rọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n ilá ìdákọ́ màbá yìí náà aláwùjọ ìjálẹ̀ kàlhárì àyàfi kárí àrídájú lórí pékẹ́ni lórí pékẹ́ni tó ló ṣẹlẹ̀ yẹn náà ló ṣẹlẹ̀. ibi tó bá tilẹ̀ sí ó ní wà láàyè náà lọ òun kàrí pé náà fẹ́ yọ náà ara dé mọ́ta gbọ́dọ̀ rí pékẹ́ni o mọ́tò òdò náà. àbí ọwọ́ ọ̀sán wọn ẹgbẹ́ à fẹ́ẹ̀dẹ̀ gbé wa ó jóná ráúráúráú ó bá jóná ráúráú àwọn eérú rẹ̀ dà mo rò pé ọmọ gbọ́dọ̀ tí gbé nǹkan yẹn kó mi tó dùn tí nǹkan yẹn wà mo tún bàbá dájú pé nǹkan yẹn jóná lùtọ́. wàlà ọ̀sán làbà nínú gómìnà yìí tó níbí kọ́ọ̀lù mọ̀wádà òun lágbà wọlé pẹ̀lú sáàtù ni pé kó mọ́ sàfihàn kó sì mọ́ sàfihàn. Àwọn abájọlẹ̀ ní kọ̀ọ̀lù náà sábà sọ fún wa pé bóyá kàfi ìjọba ṣe tó ni. Àjọ pé àlùkọ́ọ́lù liman. Àyùwà lè wáàdì yẹn fẹ́ tó gbé kàkiri sọ́hìtì wàdíyà yóò bá jẹ́ tẹ̀ tó ni wàdíyà. Àlùkọ́ọ́lù lè mọ̀ wáde ìdàkánà fi ìtẹ̀fìrí àwùmọ́dá àlùkùsọ̀rọ̀ wàlá tọ́lọ̀bà nínú sọ ìbòlùwàdíyà wọ́n ti àìlè kí ẹni tó lùwàdíyà bá béèrè fún kọ́dà nǹkan yẹn padà àgbà á kọ̀ra mọ́sálà mi tó ní yìí o bá dùkú lẹ̀ kọ̀wádà padà bọ̀rọ̀ nìgbẹ́rì ọ̀dẹ́rẹ́ láì sí ìdí kan ẹ̀sìn gbà wọlé àti atẹ́lẹ̀ fásitì ìgbà ìgbà jẹ́ àmàlà ẹ̀sìn lọ́wọ́ mi. ẹnì yìí ní ẹ̀dá kọ́mọ́tò ọ̀dọ́ yín ó ti ní ìdí ẹ̀ báyìí náà ẹ̀ àbí ìtẹ̀ ráyè ìtẹ̀ sí ilé báyìí ní òní fún wa wá á máa tó àdúgbò máa pè ẹni tó pè tí ò sí lè gbọdọ̀ wáyé kó wá gbèǹkà rẹ̀ kí nǹkan bá padà sí láàrin ìgbà yẹn kó wá lo bẹ́ẹ̀ láàrin bíi ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ rẹ̀ ẹgbẹ́ mi ti yọ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹta lọ bá wọlé wọ́n ti yọ ọgọ mọ́tò wọ́n ti gbígbá ọgọ mọ́tò lọ kódà tí wọ́n ti yọ bìfọ́ kó máa sọ yí pé ọ̀ ráyè sẹ́ni ẹbí wá ó ti ní dọ̀wọ́n àná torí kọ́ lọ wo ọmọ àbàdájú gbà ẹ̀ ara kò mójútó náà ẹ̀ ẹ̀ kọ́ ọmọ mójútó gbogbo wa ẹ̀yìn ọ̀sán kẹ́lẹ́ o ọ̀sán dọ̀mọ́ọ̀nù sẹ́ni tó wá gbé nǹkan sọ́dọ̀ wa ara wọn ò fẹ́ sí yẹn o a gbọ́dọ̀ lọ́ra láti dá a padà fún ẹni yẹn nígbà tó lóun léjì kan o tí a bá dá padà bọ̀rọ̀ tí nǹkan bá lọ sí ẹ̀ ìyọ̀sán kẹ́lẹ́ o ìyọ̀sán dọ̀mọ́ọ̀nù لأنه فعل محرما في الإمساك يقول لك السنتون يقول لك إذا قد قرأه هذا طلب صاحب هذا أين تنسون يتبيرك الله فعل فصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم فلي أن تعلم إنه يرسل ومثل ما وي أمك أو أنت يا غير سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت وامسك رضاك اليك السلام عليكم ورحمه الله